اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́n ọba ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru bunu kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé kí o madu umaru nkọ́nilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọ́n nkọ́nilẹ́kọ̀ọ́ alukurani tí ó yé ni yéke ilé kí o madu umaru nkọ́ni bí a ti ṣe lè kọ́ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn ọmọ yóò gbé odidi umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí o wà lọ́jọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ilé kí o madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba. bisimilayi rahman rahim. الحمد لله الذي امتن على عباده المؤمنين ببعثة الرسول الصادق الأمين فأخرجهم به من ظلمات الكفر والجهل إلى نور الإيمان والعلم واليقين وأخبرهم على لسانه بما كان وما يكون إلى يوم الدين وأخبرهم عن الدار الآخرة بأكمل إيضاح وأعظم تبيين فمن آمن به وبما جاء به فهو من المفلحين ومن كان في ريب مما صح عنه فهو من الخاسرين وصلوات الله وسلامه على من ترك أمته على المنهج الواضح المستبين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد أدوك فالله سبحانه وتعالى أكيا يلقوا من انتلين تقوه àti gbogbo ibikíbi tá a ti ń gbọ́ wa pé ìkẹ́ ọlọ́run ọ̀la ọlọ́run orí ajé ń jẹtan ọlọ́run kò mọ bá ẹnì kankan wa gbé ètò yín tẹ́ ti ń retí ní hádìí onabi òun náà ni ó ń kalẹ̀ sétí gbọ́ wa àwọn ní mímọ̀ wa tí wọ́n dá lẹ́kọ̀ọ́ láti gbà tí ramadan ti bẹ̀rẹ̀ wọ́n ti wà ń kalẹ̀ àwọn náà ní fadila tó sheikh abu musab ibrahim ibn saleh ọ̀gánijà kọ́lọ́n kó jẹ́ kí dáadáa wọn kó máa pọ̀ sí ètò ń fi ní ìbánisọ̀rọ̀ pẹ̀lú wa ní àárọ̀ tèní òun náà ní ìtẹ̀síwájú nípa ìnígbàgbọ́ nípa ìjọ́ngbẹ̀ndẹ̀ alkiyama bismillah. alhamdulillah ilahi awwalina wal akhirin wasalaatu wasalaamu ala muhammad. سيد الأولين والآخرين وعلى آله وأصحابه وعلينا أجمعين وبعد ọ̀kọ́ni fún ọlọ́run ọba ọba tí ó tún sọ́wá di dédé àsìkò yìí kọ́lọ́run ọba subhanahu wa ta'ala kọ́mọ́sà gba ọpẹ́ wa kọjọ́ járe kọ́mọ́sà gba àwọn ẹ̀sìn wa kó sì jogun ìkíláàsù fún wa. Kojo, jari, gbogbo àwọn nǹkan tí máa bá sẹ́ mùsùlùmí jẹ́ kọ́lọ́mbà subahana wa ta'ala kọ́mọ́sà gbé jìnnà sí wa. ní àná èyí tí a fi bára wa sọ̀rọ̀ òun náà ni èyí tó jẹ́ orígun ẹlẹ́ẹ̀kẹrin nínú orígun ìgbàgbọ́ wa tí a pè ní usulul iman òun náà ni a fi sọ̀rọ̀ fún wa èyí tá a pè ní al-iman biyawmil akhirah ìnígbàgbọ́ sí ọjọ́ gbéǹde alkiyama. Ah, inṣàlá ta'ala èyí tí a tún máa bára fi máa bára wa sọ̀rọ̀ láàárọ̀ yìí yóò tún lọ lágbọ́nrin ìnígbàgbọ́ nípa ọjọ́ alikiyama. Ah, ẹ̀rí tí a bá ń sọ nípa alikiyama tó túmọ̀ sí pé à ń sọ nípa ikú pé a kú téèyàn bá wá kú tán ni tọ̀ ó láwọn nǹkan tí wọ́n máa ṣẹlẹ̀ lẹ́yìn ikú yàn ó láwọn kan tí ó máa ṣẹlẹ̀ pàápàá jùlọ kí àlìkíámà kí ó tó dé ó láwọn kan tí ó máa ṣẹlẹ̀ nínú àwọn nǹkan tí máa ṣẹlẹ̀ yìí náà lára àwọn nǹkan tó ṣe pé ó jẹ́ dandan fún olùgbàgbọ́ òdodo tó gbọ́dọ̀ nígbàgbọ́ sí ni tó ṣe pé téèyàn bá nígbàgbọ́ sáwọn eléyìí náà ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn kì í ṣe mùsùlùmí èyí tó nítumọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba subahánahu wàtàhálà. torí ìdí eléyìí la fi ní ìdí kí a tún tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti tún gbàgbọ́ yé àwọn eléyìí tá a fẹ́ sọ yìí náà ká sì dé mọ́lẹ̀ ká sì dì sínú ẹ̀mí wa ká sì ṣẹ́tì sí iṣẹ́ tó wọ́ sí rẹ̀ kọ́lọ́wọ́ bá kọ́mọ́sà fún alágbọ̀yé àwọn ẹ̀sìn wa. alìmánu bí lè máa bá a da alimọt ká nígbàgbọ́ pẹ̀lú gbogbo ohun tí ó máa ṣẹlẹ̀ lẹ́yìn ikú àwọn tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú pọ̀ tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí. Si aláwọ̀kọ́ nú àwọn ìta àgbọ̀rọ̀ nígbàgbọ́ sí ní ẹ̀yìn ikú òun náà ni tá a máa ń pè ní fitna tó lọ́kọ̀bùrì wàhálà fitina ìdààmú èyí tó ṣe pé yóò ṣẹlẹ̀ sáwọn yẹn nínú sàárè kan ìdààmú yìí sì ní kì í ṣe ìdààmú kan tó ṣe pé ìpìlẹ̀ rẹ̀ kọ́ ní ìdààmú ọkàn máa pè ní wàhálà sàárè ni ìpìlẹ̀ rẹ̀ náà ni pé ìbéèrè àti ìdáhùn náà ni bẹ́yẹn bá ti wá rí ìbéèrè àti dáhùn yẹn dáhùn tó bá rí i dáhùn ó túmọ̀ sí pé orin ní ọgbẹ̀yìn rẹ̀ orin ní ọgbẹ̀yìn rẹ̀ ṣé mọ̀ pé tá a bá fẹ́ ṣèdánwò láyé tán fẹ́ béèrè béèrè lọ́wọ́ wa àtẹnitọ́ mọ̀ àtẹnitọ́ mọ̀ náà ni ẹ mọ̀ wà nínú ọbẹ̀rù ìdínú tá a fi pè é ní fitnatul kọbùrù wàhálà nù sàárè torí pé béèrè tí wọ́n bá béèrè ọlọ́run lọ́mọ a bá béèrè lọ́dọ̀ mi ẹ̀ ń ṣe kíni ẹ̀ ń ta ló ti àmọ̀ tí ó béèrè lọ́dọ̀ rẹ̀ sóò tí ẹ̀rí àwọn tó fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ sóò rí wọn rí ni ó rí wọn rí tọ̀ àwọn tó yẹ kó tó bá rí ni ògìgì náà ló rí wọn torí pé wọ́n gan ni o lérò pé o tiẹ̀ lè bá wọn pàdé lásìkò yẹn torí pàtó ọmọ nǹkan tó fẹ́ kú wọ́n bá jí ọ báyìí ó rò pa ayé ló jí sí ni ó bá rí pé àwọn ẹlòmíì ló ń rí àwọn ẹ̀dá mi ló ń rí tí wọ́n ń se àwọn màláìkà tá à ń pè ní munkaru wọn àwọn eléyìí ni ó yọ sí ọ tọ ṣé wọn wá bóyá ó rí béèrè dáhùn àbóyè ní rí dáhùn kò sẹ́ni tí ọmọ eléyìí àyàfi ọlọ́run ọba subahánahu wàtàhálà kọ́dà àwọn tí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ náà ni wọn mọ̀ bóyá wàá rí dáhùn tọ̀ kí làwọn ìbéèrè náà tí wọ́n béèrè lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan tá a bá kú tán tí wọ́n béèrè àyàfi àwọn ànábì ọlọ́run ọba àti àwọn sidikun àti àwọn asuhada àti àwọn ọmọ kéékèèké tí wọ́n kú ní kékeré tí wọ́n ti bàlágà àwọn eléyìí ni àwọn àfẹ́sìn ni wọ́n sọ pé ìbéèrè yóò ní dọ́dọ̀ wọn

ẹnìkọ̀ọ̀kan tí ń jẹ́ ọmọnìyàn láyé ọjọ́ mùsùlùmí ni o ọjọ́ gẹ̀fẹ̀rí ni o ọmọdé ni ọ́ ni àbágbà ọkùnrin ni àbọ̀bìnrin ìbéèrè yìí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ o tọ́ talẹ́ wà á rí tiẹ̀ dáhùn báyìí talọ́ mọ náà yọ àbá yóò sùn wọ́n fóun ẹ àmọ̀ bí ọ̀rẹ́ ọlọ́run mọ̀jẹ́ kọjọ́ yìí kò sùn wọ́n fún ẹnìkọ̀ọ̀kan wa tó bá di ọjọ́ kọ́ ọjọ́ tí ó rọrùn kínú sàárè wa kọ́ rọrùn fún wa. tọ́ ọlọ́wọ́n ọba aláàjọ yé wa pé ẹ ẹ̀ láwọn tí wọ́n gba ọlọ́wọ́n ọba subahana wọ̀tálà gbọ́láyé tí wọ́n sì ń ṣiṣẹ́ dáadáa tí wọ́n ń ṣiṣẹ́ dáadáa irú àwọn èèyàn báyìí irú àwọn èèyàn báyìí ọlọ́wọ́n ọba subahana wọ̀tálà yóò jẹ́ kọ́ rọrùn fún wọn láti ṣe ìdáhùn yìí yóò jẹ́ rọrùn fún wọn láti dá ìhun ìbéèrè yìí tọ́ àwọn ọmọ bí olùgbàgbọ́ òdodo tán bá bí nípa ìbéèrè yìí tí wọ́n béèrè lọ́dọ̀ rẹ̀ yóò rí dáhùn lẹ́ẹ̀kan náà yóò rí dáhùn tọ́ba lọ́wọ́ ọba rẹ̀ yóò ní rọ́bì ọlọ́ ọba mi òun náà ni ọlọ́wọ́ ọba subahánahu wataala òun náà ni tọ́ wọ́n tún béèrè lọ́dọ̀ rẹ̀ kí rẹ̀ yóò ní díìnìyàn islam ẹ̀sìn mi òun náà ni kíni ẹ̀sìn àlàáfíà. ti ń ṣe ẹ̀sìn islam wọ́n tún bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ pé tálà anábì rẹ̀ yóò ní nàbí yéé muhammad anábì mi òun náà ni anábì wa muhammad sallallahu alayhi wa sallam tọ́ mùsùlùmí olùgbàgbọ́ òdodo ẹni tó wáyé tó sẹ̀sìn tí ọ̀dà nǹkan pọ̀ mọ́lọ́wọ́n ọba àlá táwọn nǹkan tí máa ba ẹ̀sìn jẹ́ tí ọba ẹ̀sìn rẹ̀ jẹ́ òun ni ó rí eléyìí dáhùn tó bá di ọjọ́ náà lọ́hùn. amal káfíìrù wọ́ọ̀lìm amẹ́ẹ̀rí alábòsí èèyàn àti gẹ̀fẹ̀rí àwọn eléyìí wọn ò ní rí ìbéèrè yìí wọn ò ní rí dáhùn kí ni wọ́n máa sọ ẹni tọ́jọ́ gẹ̀fẹ̀rí àbẹ́ni tọ́jọ́ alábòsí èèyàn yóò máa dáhùn yóò máa sọ pé àtọ́ bá béèrè lọ́wọ́ rẹ̀ pé mọ́n rọ́bùkà ta lọ́lọ́wọ́ ọba rẹ̀ èsì rẹ̀ ni pé ọ̀ọ́ tọ̀ èsì rẹ̀ náà ni pé ọ̀ọ́ kò ní mọ tí ó wì kò ní mọ tí ó wì nígbà tí ọlọ́kọ̀ bá gbà ó lè mú tí ó ẹ̀spẹ́tì pé wọ́n ti ẹ̀ lè káwọn tí wọ́n gbà mú tí wọ́n kó bí tìfò tí wọ́n kókó lóbo lórí kò ní mọ tí ó wì tọ́ ìbéèrè tọrọ ọrùn parí kò ní ṣe kẹ́ni kò ní lè dáhùn wọ́n bá béèrè nípa ẹ̀sìn rẹ̀ kò ní lè dáhùn nípa ànábì rẹ̀ háàhá ni a máa sọ bẹ́ẹ̀ náà sì rẹ̀ tó bá jẹ́ mùnáfìkì ní ẹ̀sìn yìí tó sì jẹ́ ẹni tí ń ṣe iyèméjì sí ọjọ́ gbẹ̀ndàrí kẹ́hámà tí ń ṣe èmẹ́sì jì sí àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ nínú sàárẹ̀ ààyè àwọn èèyàn báyìí náà wò ní rí dáhùn kí làwọn máa wí yónìlá hajjari tọ́ba bẹ̀rẹ̀ kẹta lọ́wọ́ ọba rẹ̀ yónìlá hajjari mi ò má mi ò má sẹ̀mí tó ná sàyẹ̀kù olóòna ṣẹ́yà fakoli tóhù mọ̀gbọ́n táwọn èèyàn ń sọ nǹkan ni èmi náà bá sọ mọ̀gbọ́n tí wọ́n ń sọ nǹkan ni èmi náà sọ mọ̀kàkọ́ tí sọ pé láàyè láàyè lọ́lá èmi náà sọ yìí mọ́túmọ́ rẹ̀ bọ́kọ̀ pé wọ́n gbọ́n sọ pé ànẹ́bì ànẹ́bì mínà kan sọ ní làhájẹrì yìí máa tẹ́ ń lọwọ lọ́wọ́ tá rẹ kọ́láì muhammed le fún àwọn èèyàn kan láti wí alikirama nwọn kíámà wọn ní sọ pé muhammed lànẹ́bì wọn ní lè sọ yóò lòun ọ̀mọ́ ni wọn kàn pé máa wí kan òun náà ń wí ni torí pé òun náà ni torí pé kò nígbàgbọ́ sí nǹkan yẹn lójú méjèèjì ìgbàgbọ́ yẹn nínú ọkàn rẹ̀ eléyìí ìgbàgbọ́ a gbọ́dọ̀ táàrin richard kìámà tọ̀ òun náà ni pé àkọ́kọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ sí wa òun ni wàhálà inú sàárè nǹkan ẹlẹ́ẹ̀kejì téèyàn tún gbọ́dọ̀ nígbàgbọ́ sí òun náà ni adábọ̀lkọ́bùr adábọ̀lkọ́bùr wọnà ìmọ̀hù ìyanu sàárè yóò ṣẹlẹ̀ ìyá ọ̀ṣẹlẹ̀ nù sàárè bẹ́ẹ̀ náà sì ni ìdẹ̀kùn yóò ṣẹlẹ̀ ní inú sàárè tá a bá fẹ́ tá a bá kọ̀ àwọn wo ni yọ sẹlẹ̀ sí àwọn náà ni àwọn alábòsí àwọn mọ̀náfìkì àwọn gẹ̀ẹ́fẹ̀rí àwọn tí wọ́n ń sojú méjì bí ọ̀bọ bí wọ́n ṣe ń ṣe sìláàmù òun náà wọ́n tó ń sáwó òun náà ni wọ́n ń lu sẹ́rẹ́ káàkiri òun náà ni wọ́n ń pa àwọn ya wọn sòrùngà òun náà ni wọ́n ń pọ̀fọ̀ wọ́n ń pé gèdè wọ́n ṣe gbogbo ohun tí ọ̀sọ́ lọ́wọ́ wọ́n ní baba kékeré nulẹ̀ tí wọ́n ṣe kíni tí wọ́n fi ń wọ́wọ́ tí wọ́n fi ń wọ́rọ̀ tí wọ́n fi ń wá dáàbò bò gbogbo rú àwọn nǹkan yìí àwọn tí wọ́n mú oògùn tí wọ́n fi sèṣọ́ra tọ́lọ́hún ò lè dáàbò bò wọ́n mọ́ tó ti pé oògùn òwú dúdú àti fún òun ló lè dáàbò bò wọ́n àbí nǹkan tí wọ́n dì sínú ara òun náà ní yẹ́mọ̀ jẹ́ ìsọfún wọn gbogbo àwọn èèyàn báyìí tí wọ́n ń ṣe irú eléyìí pátápátá tọ̀ tí wọ́n bá kú sérí ẹ̀ irú àwọn yìí ìyá sàárẹ̀ ò ṣẹlẹ̀ sí wọn ọlọ́run ọba subahana wa ta'ala ń sọ fún wa nínú alukur'an suratul an'am verse ninety three ọlọ́ni wọlé òtárọ̀ ìdí zọlímù na fi gamọ̀rọ̀ àtìlímọ̀t ọlọ́ni tí ọba rí ni àwọn tó bá rí àtọ́bá jẹ́ pé ọlọ́ rí ni àwọn alábòsí nígbà tó ti bí kíni fi gamọ̀rọ̀ àtìlímọ̀t nígbà tí wọ́n bá bẹ lẹ́ni tó ti bí kíni wọ́n ń pọ̀ káàkú lọ́wọ́ wọ́n ní mẹ́lẹ̀ àhíkà tó bá sì to àìdí him táwọn ẹ̀yin náà ọ̀yà ẹ̀mọ́ mi ya jáde ọ̀yà ẹ̀mí yín aliyahu na adabalahun ọlọ́run ní òní gangan lájẹ̀yìn níyà ìyá yẹpẹrẹ tọ̀ bá dé yẹn tọ́lọ́run fẹ́ pa tó túmọ̀ pé ní ọ ní ni bá wọn yìnyín ọgbọ́n sínú yìí ìyá rẹ ti bẹ̀rẹ̀ lẹ́nu tó ti lè bó ṣe kú ibi àdójútì èyí tó ṣe yé kíni o o o o o o ní kàkúsí tẹ́lẹ̀ ọlọ́run wa ń sọ fún wa pé àlìyá òmà òní o tòjìzáwòna àdáàbàlẹ̀hóòn á jẹ̀yìn níyà á sàn yín lẹ́sàn ẹ̀sàn kíni ẹ̀sàn ìyà tí yín máa yẹpẹrẹ èèyàn bí máa kún tó ń takò lónà alọ́lọ́hì gọ́yọ̀rọ̀ làákì nítorí gíláàmù yín tàbí jẹ̀yìn á jẹ̀yìn à ń torí ọ̀la àwọn nǹkan tẹ̀ ń sọ láyé àwọn nǹkan tí èso dodo tẹ̀ ń sọ nípa ọlọ́run ọba àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ àwọn ìwòkúwì àwọn nǹkan tí ọ̀yẹ́ kẹ́ ẹ máa sọ èyí tẹ́ ń fi ń wí ọlọ́run ọba subhanahu wa ta'ala wa kuntum an ayatihi tastakbirun ẹ̀yin sì nígbà tẹ́ wà láyé gbogbo àwọn àṣẹ ọlọ́run gbogbo àwọn àmì ọlọ́run ọba gbogbo ẹ̀ lẹ́sẹ̀ kẹ́ni lẹ́tàkù torí ìdí eléyìí ìyá bẹ̀rẹ̀ sí ni jẹ́yìn eléyìí ni ẹ̀rí kan nínú alukur'an alkarim ti ń sọ fún wa nípa pé ìyá ń bẹ ní inú sàárè nínú àwọn ẹ̀rí tí tó ń sọ fún wa nínú alukur'an nípa pé ìyá ń bẹ inú sàárè òun lọ̀rọ̀ tọ́lọ̀ wọn bá aláàsọ nípa fèrèáwùn àti àwọn ará ilé rẹ̀ nípa pé wọ́n jẹ wọ́n jẹ wọ́n jẹ kíníkan ìyá ni nínú sàárè wọn kó tó wá kan ọjọ́ gbẹ̀dàlù kìámà nígbà tí ọlọ́run bá aláàsọ ní sọ́rọ́tò jádàlá àdáàbì ọlọ́run ní iná ni wọ́n máa wá wọ́n máa gbé wá wọ́n máa sẹ́rí rẹ̀ sí àwọn ará ilé e, fìràwọ́nà ìyẹn ni pé iná ni wọ́n máa fa wọ́n máa wá gbé àná wá bá wọn wọ́n máa wá gbé bá wọn láàárọ̀ wọ́n máa gbé bá wọn ní ní nírọ̀lẹ́ ọlọ́run tó bá wá díjọ́ tí àjọ gbẹdàlì kìámà ọlọ́run ní kíni àdìkìlù àlà fìràwọ́nà aṣáàdàlà àdáàbì ẹ̀ mú àwọn ará ilé fìràwọ́nà ẹ mú wọn wọnú ìyà èyí tó ṣe kíni èyí tó lágbára tọ ẹ rí i pé ìyá sàárè àti ìyá ọjọ́ ìgbìndà àlèkè àmọ́ lọ́wọ́n bá subahana wa ta'ala lójúwe fún wa nínú sóra yìí nípa pé nígbà tán bá láàárọ̀ nírọ̀lẹ́ wọn mọ̀ gbé yàrá bá wọn tó bá tún wá díjọ́ ìgbìndà àlèkè ìyá yóò tó wá ṣe kíni yóò wá nípa sí kọ́lọ́ mọ́ fìyà jẹ nìkọ̀ọ̀kan wa tọ́ ẹ ká wo àwọn nǹkan nsọ à ń sọ yìí ká sì mọ̀ pé àwọn nǹkan tó ṣe ọlọ́wọ́n ọba ọba sọ̀rọ̀ ti sọ ní ọgọ́dọ̀ rí bẹ́ẹ̀ ni yóò rí bẹ́ẹ̀ ni torí pé gbogbo sọ òdodo ni pátápátá nínú àwọn tí ó tún jẹ́ àmà nípa pé ìyá àṣàrí ń bẹ tá a sì gbọ́dọ̀ nígbàgbọ́ sí o ìyá ń tó dájú tó rinlẹ̀ látọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní anabi wa muhammad sọjọ́ kan pé fọláwòlà allah tàdáfánù tí èyí bá sọ láàpé ẹ̀yìn èèyàn ẹ̀ nílé máa bọ̀ sírí ara yín ni àfa ẹ̀fẹ̀ máa tó àṣírí ara yín ẹ̀fẹ̀ máa tó síta lọ́dọ̀ àwùtò lọ́ha ayùsùnmí akùnmí àdábìlì kọ́bù èmi anabi ni ìyìn bá ọlọ́run ọba subuhana wọ̀tàhálà kó fún yín gbọ́ ní díẹ̀ nínú ìyà tí ń ṣẹlẹ̀ nínú sàárè ó ti yé alẹ́bí asùnmọ̀ òmìnir èyí tó ṣe kémi ànábì ń gbọ́ tí ń gbọ́ nú àwọn ìyá yẹn pé bí ìyà sàárè ṣe lágbára tó tẹ́ máa gbọ́wọ́ àwọn èèyàn tó ṣe pé ọmọnìyàn ò ní gbọ́ àmọ́ àwọn ẹranko nìkan náà máa gbọ́ tí ìbá ṣe pé tẹ́ bá gbọ́ òun pé wọ́n ń na bàbá yín àbí wọ́n ń na ẹ̀gbọ́n yín àbí wọ́n ń na àbúrò yín àbí wọ́n ń na ọ̀rẹ́ yín nù sàárè àbí wọ́n ń na aládùúgbò yín ẹ̀ nílé ìbàsírí ẹnìyẹn ni ẹ fẹ́ máa sọ kiri èmi ànábì ọba bẹ lọ́hùn pé eré ọlọ́hùn ọba jẹ́ káwọn sọ́ábà mi àwọn ọmọlẹ́yìn mi jẹ́ wọ́n gbọ́dẹ̀ ẹnu yasàárè kí wọ́n lè sá fún àwọn iṣẹ́ ìbúláyé kó sì máa ṣiṣẹ́ rẹ̀ ìbá ṣe bẹ́ẹ̀ tọ́ àmọ́ nítorí pé ẹni bàṣírí ara yín èmi ànábì ò ní ṣe bẹ́ẹ̀. zayd ọmọ tábìt tọgbà àdéṣe yìí wá ó nígbà tá nàbí sọ̀rọ̀ yìí tán kọ̀pẹ́ rẹ̀ fún ma akibala bí wájú èhé ọwọ́ adájú kọ àwọn èèyàn fàkọ́ọ̀là ọwọ́ sọ fún wọn pé tàwádò bíláhi mìíní àdábì náà ẹ wá ìsọ ẹ lọ sádi ọlọ́wọ́n ọba ẹ sádi ọlọ́wọ́n ọba kó o níbi ìyá sàárè ìyẹn ni pé ànábì pa àwọn sàábà lára rẹ̀ pé tọ́ ẹ tọrọ kọ́lọ́ ọba kọ́ sọ yín kó o níbi ìyá sàárè o lẹ́ẹ̀kan náà àwọn sàábà wa dáhùn pé tọ́ nàcúdò bíláhi mìíní àdábì náà àwọ̀ ọlọ́wọ́n ọba ni olùsádi kọ́ wa kó níbi ìyá sàárè ànábì tó ní ta àwádò bíláhi mìíní àdábì kọ́bìrì ẹ̀yin mùsùlùmí ẹ tún wá ẹ̀sọ́ lọ́dọ̀ ọlọ́run ọba kọ́ sọ yín kò níbi ìyá inú inú sàárè ìyàtọ̀ aláwọ̀kọ́ ni ìyá náà tọ ìyàtọ̀ lẹ́ẹ̀kejì òun náà ní kíni adhabul qabri ìyá sàárè lẹ́ẹ̀kan náà àwọn ìsọ̀rọ̀ àbàtúntò bí kíni nàcúdùbíláhi mi ní adhabul qabri ìrí ọlọ́run ọba mọ́sà sọ wa kò níbi kíni ìyá sàárè anábì tó sọ síwájú ọsọ síwájú ọsọ síwájú tó fi bá dé di ọ̀rọ̀ fitinatu dajjal bí kí wọ́n wá sọ kò níbi bẹ́ẹ̀ àti àṣàrí ọba sí ni ànábì ò ní máa sọ fáwọn èèyàn pé ẹ wá sọ kó o níbi ìyá sàárè bó ti sọ pé ká wá sọ kó o níbi ìyá aná tó ní kí wọ́n wá sọ kó o níbi ìyá fitinatu àti àwọn fìtínà èyí tí ń lọ káàkiri láyé ni èyí tó hàn ní àbí èyí tí ó hàn gbogbo ẹ̀ náà lànàbì ni kí wọ́n wá sọ ń ó túmọ̀ sí pé ìyá sàárè ń tí ọba ṣẹlẹ̀ ni ànábì ò ní máa sọ fáwọn mùsùlùmí pé kí wọ́n wá sọ kó o níbi ìyá yìí eléyìí jẹ́ ẹ̀rí kan nínú àwọn ẹ̀rí tó jẹ́ àmọ̀ pé ìyá ń bẹnu sàárè tabaníkà máa kó ẹ̀rí nípa ìyá sàárè wa lóríṣiríṣi ọ̀pọ̀ ilé ó sì kún wọ́n sì ní ẹni tó bá jẹ́ olódodo ni ẹ̀rí kan ti tó láti fi gba òdodo sínú ìgbésí ayé rẹ̀ àmọ́ ẹ̀rí mọ̀nàfìkì ẹ̀rí àwọn onífẹ̀ẹ́ nu ọba àkọ ẹgbẹ̀rún ẹ̀rí wá fún wọn àfa wọn nígbà náà wọ́n sì máa lọ wọ́n máa yí lọ́rùn náà ni kọlọmọ subahana wa taala kọmọ sèwá ní onífẹ̀ẹ́ nu wà á mọ nàáyìn mọlẹkọbùrù ẹ rí ìyanu kíni ìyá àbí ìgbádùn nu sàárè ta ni ń bẹ torí bó jìnnà láà nígbàgbọ́ sí o bó ṣe nígbàgbọ́ sí pé ìyá ń bẹ nu sàárè lónìí nígbàgbọ́ sí pé kíni ìdẹ̀ra ń bẹ ń bẹ ìdẹ̀kùn ń bẹ ń bẹ fáwọn òwò fún àwọn olùgbàgbọ́ òdodo nìkan lásìkò gbogbo ẹni tí ọba jẹ mùsùlùmí tí ò sì jólùgbàgbọ́ òdodo nu mùsùlùmí tó bá kó sẹ́rí ẹ̀bọ ó dájú pé irú ẹni bẹ́ẹ̀ ah yóò mọ̀ ní ìyá tí ó nípọn ẹni tó bá sì jẹ́ mùsùlùmí èyí tí ó sì jẹ́ olùgbàgbọ́ òdodo tí ó sì sẹ́bọ̀kọ́ tí ó sẹ́bọ̀kú tí ó sì ba tí ó fàwọn ẹsẹ̀ kan ba iṣẹ́ rí rẹ̀ jẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó bá kú lérí ìgbàpọ̀ tó yè koro ó dájú pé irú ẹni bẹ́ẹ̀ náà ni yóò ní ẹ̀tọ́ sáwọn ìgbádùn nínú sàárè ọlọ́run ọba aláǹsọ fún wa nínú alukoran sọ́ọ̀tù fusilat fastati tẹ́lẹ̀ ti ń sọ nípa ìgbádùn èyí tí ọmọ ṣẹlẹ̀ nínú sàárèsì fún wa ọlọ́ni iná lẹ́dínà kọ́ọ̀lù rọ́bùnà lọ́ ẹ̀ ráwọn tí wọ́n sọ pọ́ lọ́wọ́n ọba lọ́wọ́n ọba àwọn fún mọ̀sítàkọ́ọ̀mù tí wọ́n tún wá dúdéédé tàtànẹ́zàlù àlẹ́ ìhìmùlì màláìka ọlọ́lá màláìka tí wọ́n bá ti fẹ́ kú ni àwọn mọ̀láìkà òsè kínni wọ́n máa sọ̀kalẹ̀ sí wọn lọ́dọ̀ kọ́dà wọ́n máa sọ̀kalẹ̀ sí wọn ní gbogbo àwọn àsìkò tí wọ́n máa wá sọ pé kínni aláàtàkáfò ẹ má bẹ̀rù rárá pé ẹ fẹ́ kù láyé ntẹ́ lọ pàdé lálùkè àmọ̀ dáadáa ni ẹ má bẹ̀rù ẹ má rò kébi tẹ́ ń lọ yẹn ẹ tí ìmọ̀ tí ó sọlẹ̀ ń bẹ̀ àmì ẹ má bẹ̀rù dáadáa náà ni ó sẹlẹ̀ wọlé àtàsánù ẹ sì gbọdọ̀ bẹ́ẹ̀ gbọdọ̀ banújẹ́ lẹ́ni tẹ́ fẹ́ filẹ̀ sáyé wà á bú ṣerú bẹ̀lẹ̀já nínà ti alẹ́ ti kún tó tó àdúnà ẹ máa ẹ máa dunnú pẹ̀lú àlìjánná èyí tó ti bí kíni kún tó tó àdúnà èyí tó ti pé ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ti ṣe àdéhùn rẹ̀ kalẹ̀ fún yín tó túmọ̀ sí pé àwọn ẹni ọlọ́run ọba wọn ò ní bẹ̀rù sí tí wọ́n fẹ́ lọ pàdé nù sàárè wọn ò sì ní bẹ̀rù sí tí wọ́n lọ sí kíni tí wọ́n lọ pàdé ní ọgbẹ́dà kìámà àmàlẹ́kà ni wọ́n fún wọn ní ròdùnú ìkalẹ̀ eléyìí jẹ́ ká mọ̀ pé àwọn kan gbádùn nígbà táwọn bá fẹ́ kó láyé ti wọn àmàlẹ́kà ni ó tún máa sọ fún wọn pé ẹ̀yin ẹ má wọ́ọ́rì sẹ́ wọ́n tún máa wẹ́kọ̀ọ́mù wọn wọ́n sì máa wọ́n sì máa fi wọn lẹ́mìí balẹ̀ pé ìyà kankan kò ní jẹ́yìn lọ́dọ̀ ọlọ́run ọba kọ́lọ́mọ́jẹ́ yà ọ̀jẹ́ ẹnì kọ̀ọ̀kan wa torí ìdí eléyìí jẹ́mọ́ ká mọ̀ pé ìgbádùn ń bẹ nínú sàárè o nínú àwọn ẹ̀rí tó wá fi rinlẹ̀ fún wa tó tún jó kílẹ̀ dáadáa pé ìgbádùn bẹ nínú sàárè òun ni ọ̀rọ̀ èyí tí alimami abu dahud tí wọ́n gbà wá nínú súnánù wọn àdìsí yìí gùn dáadáa àmọ́ a sọ díẹ̀ ní inú rẹ̀ nítorí àsìkò àdìsí yìí wá látọ̀dọ̀ àfàwà barra obìnrin azib nípa pé wọ́n lé anabi muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ń ròyìn nípa ìyá sàárè àti ìgbádùn sàárè anábì ní tí olùgbàgbọ́ òdodo tó bá dáhùn ìbéèrè tán lọ́dọ̀ àwọn màláìka méjèèjì yìí àwọn màláìka tẹ́nì kankan wọ ọmọ tá a rírí tó bá dáhùn béèrè tọ́lọ̀ máa ní kó rí dáhùn mẹ́tẹ̀ẹ̀ta ìtòrí dáhùn tó dáhùn tán fọyín náà di múnáàdà ó ti olùpèpè kan yóò wá sí kínni yóò wá pèpè yóò pèpè. mìnà sámà láti sámà ń délẹ̀ báyìí ẹni yọkàn sọ̀rọ̀ wálẹ̀ kan náà wọ́n kàn gbé ohun yẹn ni pé à ń sọ́dà kọ abudi ẹrú èmi ọlọ́wọ̀n ọba òdodo lọ́sọ ajẹ́pọ̀lọ́wọ̀n ọba subahana wa ta'ala yẹn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà yẹn mọ̀ sọ fún àmàláìka ìpè ẹrú èmi ọlọ́wọ̀n ọba òsèkìnì òdodo lọ́sọ ntòwé òun bó ẹ̀ náà ló ṣe rí lẹ́ẹ̀kan náà wa sọ jáde pé ẹ̀yin afurishoho min alijanna ẹ bá mi wá ìtẹ́wá láti inú alijanna ẹ lọ mú ìtẹnu àlìjánná ẹ bá mi tẹ kalẹ̀ fún kó eríye pé atasọ lásán lọ́sùn ìtẹ àlìjánná ni ẹ tẹ kalẹ̀ fún wa alibisu homina àlìjánná ẹ bá mi wọ̀ ọ́ lásọ àlìjánná aṣọ tó dájú aṣọ ayé lọ ẹ bá mi wọ̀ ọ́ wọ́fútáwò láwò báàbà ni ilẹ̀ àlìjánná ẹ bá mi sílẹ̀kùn kakalẹ̀ fún tí ó máa gbà wọnú ilé rẹ̀ lálìkẹ́ nínú àlìjánná tí ó máa fi inú rẹ̀ ó fi máa dùn nígbà tí èèyàn bá délé tó sọ pé èèyàn ni wọ́n kọ́lé tí wọn ń wò kọ́lá kọ́ mọ́ ti wọnú rẹ̀ inú rẹ̀ máa dùn pé èmi nìkan lọ́lọ́run bá ṣe lu eléyìí fún bẹ́ẹ̀ náà ni oore eléyìí tó ṣe pé ọlọ́run ó ṣe fún wa nínú sàárè yóò wà ní ó sílẹ̀kọ̀ àlìjáná kalẹ̀ fún wa eléyìí gan tẹ̀ tún lágbára jù bẹ́ẹ̀ lọ ó tún lágbára jù kéèyàn kan wọlé ilé ayé tó ṣe pé kíni ó lè wò ó lẹ́ni tàn ó lè gbó láàrin bí hundred years yóò ṣe kíni yóò di tí ó gbó ọjà máa tó ṣe lọ́dọọdún èyí tọ́lọ́run tó fẹ́ fi hàn ẹnùgbàgbọ́ òdodo nínú àlìjáná rẹ̀ tí ó eléyìí lọ ọlọ́run ní tó bá ti wá sílẹ̀kùn àlìjánná tán sì kalẹ̀ tí ọmọ wò láti nu sàárè rẹ̀ báyìí torí gbogbo nǹkan lọ́lọ́run ló wà lè ṣe gbogbo ẹ̀ ló lè ṣe gbogbo ẹ̀ ló lágbára rẹ̀ tọ́ kọ́ọ̀là bàrà òbùnà azib ó ní ànábìwá muhammad ni pé fọyà àtẹ́hì mìíràn ìhà wọ́tọ̀ yóò mọ̀ wá ba láti nu yìí àwọn àwọn dáadáa àwọn wàyúfisàwò láwo fi kọ́bùrì hì mọ́dàbàsọ̀rí wọ́n wàá sí fún nínú sàárè rẹ̀ ìyẹn ni pé wọ́n wàá gbà láàyè bí sàárè yẹn ṣe kéré mọ̀ yẹn ọlọ́run ni ọyọ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run ọba subahana wa ta'ala wọ́n wàá fẹ́ sàárè yìí níbi tójú rẹ̀ bá lè rí mọ nìkan tó bá lè rí mọ tó bá yẹ kó tó bá wo báyìí láti rí báyìí tó lè mọ wo agége lọ́hùn lọ́hùn láti ẹ̀ tí ó mọ wo agége lọ́hùn lọ́hùn àfáà wọn ó sì fún un tó bá yẹ pé kó máa wò lọ́rin láti ibi tó wà yìí kó máa wò lọ́rin àbí kó máa kó máa kó wo north ibi rẹ̀ lójú rẹ̀ bá lè rí ma bẹ́ẹ̀ náà ni wọn ó sì fẹ́ sàárè yìí ma fún nínú ilẹ̀ tọ́ eléyìí ni anabi wa muhammad sọ pé yóò ṣẹlẹ̀ fún ẹni tó ṣe bí kẹ́ni ó nígbàgbọ́ sí fún ẹni tó nígbàgbọ́ sọlọ́run ọba àtànàbí wa muhammad sọlọ́lá alùwàsálà láyé mo ṣe ṣe kẹ́ni mo ṣe tẹ́ ẹ̀ sàárè fún ni yóò máa wá gbádùn yóò máa rí gbádùn lọ́tún lọ́sì kò ní rí ìnira bó ṣe lè wù kọ́ mọ́ gbogbo ohun tí màá báyà nú jẹ́ pátápátá kò ní balẹ̀ kọ́dà wọ́n tún nínú tí wọ́n ṣe fún ni pé ọlọ́run wa ni pé káwọn kí àwọn iṣẹ́ rí rẹ̀ kọ́ wá kí yóò wá iṣẹ́ rí yóò wá bá yóò wọ̀ sọ́tọ́ da yóò wẹ̀ wùtọ́ da yóò lọ fi tàtọ́ da yóò wà lérí yanni ala ahsani asowar yóò wà lérí fọ́tò tó da jùlọ yóò fi wá ba tó bá wá dé òun náà mọ̀ wá wò yóò mọ̀ wá sọ pé ah, ìwọ́ tó dé yọ̀ọ́dà gẹ́gẹ́ bíi pé ìlú dáadáa ló mú wá o dáadáa ló mú wá yóò ní bẹ́ẹ̀ ni ìlú dáadáa mú wá táà ni wọ́ yóò ní ana àmàlókà fi dúnìyà èmi ní sẹ́ẹ̀rì tó o ṣe láyé èmi nínú rẹ èmi làwẹ̀ rẹ èmi ní sàká rẹ èmi ní dáadáa rẹ èmi ní lọ́tọ̀ pa èmi lọ́tọ̀ tó ṣe èmi lọ́tọ̀ tó ń sọ èmi ní àwọn ààwẹ̀ tó gbà àwọn sàkátọ̀ ọyọ bẹ́ẹ̀ náà ní nẹ́fìlà tó yàn àtàwọn aláwẹ̀ tó ń fún lóúnjẹ àtàwọn èèyàn tó ń tọ́jú wọn lọ́tọ̀lọ́sì àìmí làwọn nǹkan yìí yẹ́wà síkìnnì yẹ́wà yọ sí wa tó bá ti wá yọ ni yọmọ máa bá irú ẹni bẹ́ẹ̀ yọmọ máa bá anájú ní gbogbo àsìkò torí ẹ̀ ó lè dá wà nù sáré iṣẹ́ rere mọ̀ bọ́ ọ̀nàjú ọlọ́run ó sọ iṣẹ́ rere yóò sọ di ẹ̀dá fún ọ nínú sàárè rẹ kọ́nàbà subhanahu wa ta'ala kọ́mọ́sá àjẹkẹ́mi àti kárí ìgbádùn nínú sàárè ọlá tóbi ọlọ́run bá iṣẹ́ tá a fi rí kọ́nàbà wọn sàfún wa sí subhanakallahumma abiyamdik aṣáájú allah ilaha illa anta asabika tóbile. ọ arúgbó fún ọlọ́run wa subhanahu wa ta'ala àkí àwọn olùmọ̀ wa lórí ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ti ń ṣe fún wa látàárọ̀ àti ìgbìyànjú tí wọ́n ná fún wa lórí fifi ọ̀rọ̀ ọlọ́run ọba yé ó má ọba subhanahu wa ta'ala kó mọ́ṣàbà san yín lẹ́sàn dáadáa ọ̀rọ̀ nípa nígbàgbọ́ nípa john gbéra kíámà ọ̀nà ni wọ́n tún yànnà náà rẹ̀ fún wa dáadáa dákun jẹ́ kí agbọ́yé bí wọ́n ṣe ṣàlàyé ẹ̀ fún wa mọ̀jà bá wọn sọ̀rọ̀ ti kú rí ni ṣé wọ́n ti kú rí tó bá sì ti kú rí tó ti dọ́rùn bọ̀ náà ni kò wá mọ̀ sọ eléyìí ó tó wa n tó sì wá láti inú àlàyé tá anabi sallallahu alayhi wa sallam tó fún wa nínú tó lálàáfíà nínú ọ̀rọ̀ rẹ̀ òun náà tó wa ẹ jẹ́ ká nígbàgbọ́ sí pẹ̀lú ẹ̀kọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala kí wọ́n ṣàjẹ́ kí mi àti yín ká bára wa nípò dáadáa tó bá di ìjọ kẹyìn níjọ ń gbẹ̀ndà kíámà kí gbogbo aká bára nínú àlùjánnà abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala fáwọn tí wọ́n ran ètò yìí lọ́wọ́ kọ́lọ́kọ́ mọ́ṣábà ara àwọn náà lọ́wọ́ láyé àtàlùkíámà àwọn àtàwọn àrọ́mọdọ́mọ wọn ọlọ́run bá kọ́ mọ́ṣáà jẹ́ kí wọ́n bára wọn nínú abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala gbogbo àṣẹ tọrọ fún wa náà ọlọ́mọṣájú orí bẹ́ẹ̀ fàánà kó wá gbà náà láyé láti máa ṣe dáadáa sójú ọ̀nà ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹjá béèrè ìbéèrè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àfọ̀délà tó sheikh zero eight zero three two four eight zero six one five zero eight zero three two four eight zero six one five orúkọ mi musadik ibn zakaria ibn saad ọmọ àdúrà àtúmọ̀ pàdé lọ́la pẹ̀lú gọ́ọ̀lọ́ fasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́ bá ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí ó madu umaru bunu kọtọ ilé kí ó tó tó gbangba sùn lọ ilé kí madu umaru nkọ́nilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọn kọ́nilẹ́kọ̀ọ́ alukurani tí ó yẹni yeke ilé kí madu umaru nkọ́ni bí a ti ṣe lè kọ́ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abinibi bákan náà àwọn ọmọ yóò gbé odidi alukurani sọpọlọ pẹ̀lú rọrùn ilé kí ó madu umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí ó wà lọ́jọ́ monday sí ọjọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ìlẹ̀kẹ̀ madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ìlẹ̀kẹ̀ tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba.